النبي صلى الله عليه وسلم في توحيد أجاب إلى القيامة àbí Allah subhanahu wa ta'ala kí lọ́mọ́sà gba irun wa àti gbogbo àwọn ìjọsìn wa tí a ń ṣe kí ọmọ ọgbà lè sọlá kọ́ máa da àlùwà láyà. ètí àfihàn wa létí láàárọ̀ yìí òun náà ni nípa ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala tó ní lọ́dọ̀ àwa ẹrú rẹ̀ àti ẹ̀tọ́ tiwa náà tá a ní lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. nítorí pé Allah subhanahu wa ta'ala ọba tí sáàbù sí fún ẹrú rẹ̀ ni kí ni nǹkan tá ń pè ní hapu kí ni nǹkan tá ń pè lẹ́tọ̀ọ́ nǹkan ń pè ní ṣókí òun náà ni nǹkan tó jẹ́ a bá fi da ó di mazlum èèyàn ó di zalim tába ti pé nǹkan ní hapu ti pè ní tí a bá fi bá fún àbí tí arọ̀lẹ̀ gbé fẹ́lò méjì tó irú ẹni yẹn ó ti di mọ̀gbìlò ẹ̀ńtà àtàbòsí fún ẹni tó wá gbé ẹ̀tọ́ rẹ̀ lọ fẹ́lò méjì ó ti di gọ́ọ̀lì ó ti di alábòsí ẹ̀rí ọlọ́wọ́n bá àlékiọlá ọba tó dá wa tó ní kápá lórí wa tó jẹ́ pé gbogbo tó bá ṣe fún wa kò sí ẹnìkankan tó lè bí kò sẹ́nìkankan tó lè yẹ lọ́wọ́ rẹ̀ wò àmọ́ síbẹ̀síbẹ̀ nínú ọlá rẹ̀ ọlọ́wọ́n bá ó wá gbé nǹkan kalẹ̀ fúnra rẹ̀ pé

èyí tó wà nínú Sahih Bukhari àti Sahih Muslim àti inú àwọn tírà mi inú àwọn tírà hadith ó ní كنت رديف النبي صلى الله عليه وسلم معاذ بن جبل رضي الله عنه وني كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار وني وجوك لي النبي صلى الله عليه وسلم نجوكا لوري حمار كنوا نقول حمار كتكته anabi sallallahu alayhi wa sallam gun kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ́ aláhìmáà ẹ́ mu'awiya bin jabal ó wá jòkó lẹ́yìn anabi ó túnmọ̀ pé kẹ́tẹ́kẹ́tẹ́ kàlà anabi àti mu'awiya bin jabal radiyallahu anhu òun náà ni wọ́n jọ gùn àwọn onímọ̀ àwọn sọ pé eléyìí hada yadullu ala tawadu'i nabi sallallahu alayhi wa sallam wọ́n ní igun kẹ́tẹ́kẹ́tẹ́ tá anabi igun kẹ́tẹ́kẹ́tẹ́ pẹ̀lú mu'awiya yìí wọ́n ní ń tọ́ka lórí mu'awiya bin jabal ń tọ́ka lórí ìtẹríba ànábì sallallahu alaihi wasallam ń tọ́ka lórí àìlégbèraga ànábì nítorí pé kẹ́tẹ́kẹ́tẹ́ lásán tó gùn gan ìwà ìrẹ̀lẹ̀ ni torí pé kìí ṣe àwọn tí àwọn èèyàn ńlá máa gùn ní ọba gùn àkúnmí òun sì gẹ̀ẹ́sì ànábì wa gùn kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ ìtẹríba ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé bó ti wá gùn kẹ́tẹ́kẹ́tẹ́ òun ó tún wá gbèyàn lórí ẹ̀ ẹ ó ní ànábì sallallahu alaihi wasallam wá sọ fún wọn pé ya Mu'az mú pé rẹ Mu'az inú riwaya mi ó ní ẹ̀mẹ́ta ànábì sallallahu alaihi wasallam ànábì pé Mu'az ibn Jabal ànábì wá ní hal tadri haqqullahi ala ibadihi rẹ Mu'az ibn Jabal ǹjẹ́ o ma ráìtì Allah subhanahu wa ta'ala lọ́dọ̀ àwọn

معاذ بن جبل أني قلت الله ورسوله أعلم أني موافع النبي صلى الله عليه وسلم لسيكي الله سبحانه وتعالى أتيري وجيشيري لوني ما نبقى إجيري تبيري لوني يا إيماو ما يسوى الله سبحانه وتعالى إيما يسوى ويرو لوري في الله سبحانه وتعالى بعد النبي صلى الله عليه وسلم شوف مليسي بيني فإن حق الله على العباد anábì ní dájúdájú ẹ̀tọ́ tí Allah subhanahu wa ta'ala ní lórí àwọn ẹrú rẹ̀ an ya'buduhu wala yushriku bihi shay'a òun náà ni pé ká máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala alla ya'budu ay ay ya'budu ká máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala

ẹ yóò sì máa yá rẹ̀ pé ah, lókùngbà tóun ti ń kírun lókùngbà tóun ti ń ṣe àwọn nǹkan tóun ṣe yóò òun ti ń ṣe ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala tí ó mọ̀ yí pé àìsí abala kejì nínú ẹ̀tọ́ rẹ̀ ma'ahu òun náà ni pé kò gbọ́dọ̀ pa nǹkan kan ní ìpapọ̀ máa wala yushriku ma'ahu ẹ wala yushriku bihi tó jẹ́ pé wọn náà ló tún sóògùn wọ́n tó ń kírun wọ́n náà ló ń dé pàró wọ́n tó ń kírun wọ́n náà ló ń sín gbẹ́rẹ́ wọ́n tó ń kírun wọ́n náà ló ń gbẹ́bọ ẹ̀ẹ́n ẹ̀tọ́pẹ́ rẹ̀ mùsùlùmí yóò tún ṣe gíní yóò tún gbẹ́bọ yóò tún lọ́lẹ̀ gbèsè ìta ẹ máa wá rẹ bọ káàkiri káwọn èèyàn gbé sí ẹ máa rí tẹ bá kọjá gómi ògbé máa sùn àńjórí ajá àńjórí eku àńjó ogbẹ ẹ tó bá jẹ mùsùlùmí òdodo tó jẹ pé ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala ó fẹ́ ṣe é fún fẹ́ bó ṣe kó ṣe é fún àgbọdọ máa bá ń dùn kó bá àwọn kọ wọn ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala ni ẹ́ àwọn ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala wá pọ̀ sáà gbọ́dọ̀ pé fẹ́lòmí gbogbo àwọn nǹkan tó yẹ pé kò tẹ́lòmí tó lágbára láti tẹ́lẹ̀yìn Allah subhanahu wa ta'ala a gbọ́dọ̀ fi ti sọ́dọ̀ ẹ̀dá mi a gbọ́dọ̀ fi ti sọ́dọ̀ èèyàn a gbọ́dọ̀ fi

àwọn kan sì gbẹ́ tó jẹ́ pé wọ́n jí wọ́n sì jí pẹ̀lú mùsùlùmí wọn ni àwọn ni wọ́n jí pẹ̀lú kèfèrí ẹ àwọn náà làwọn tó jẹ́ pé wọ́n sọ wípé ìràwọ̀ báyìí òun lọ́rọ̀jù fún wa ìràwọ̀ báyìí òun lọ́rọ̀jù fún wa mùsùlùmí náà bì náwó ìkádà wọ́kadà àwọn tó sọ pé ìràwọ̀ báyìí òun náà ló pa àtúnjò fi ọ̀ ẹ́ àmà àrẹ́sọ̀lá wà lọ́sọ́lá mọ́ sọ pé ẹ̀rí ẹni tó bá sọ pé mùsùlùmí náà bí kọ́dì ìlà kí ọlọ́wọ̀ bá lè tọ́lá ọlá rẹ̀ náà ló rọ̀jù fún wa ẹ̀ wọ́n nílò eléyìí ní fàáza mọ́kùnrin bí wọ̀kẹ́ sí irú bí kàwáàkiri eléyìí nísìnyí òun ló gbà mí gbọ́ òun ló ti kíni òun ló ti tètè rí sí àwọn ìràwọ̀ kò gba ìràwọ̀ gbọ́ ẹ kò gbé ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala fúnra wọn ẹ wò nǹkan bá wọn lẹ́nu nǹkan kékeré pé kákan táwọn ọmọ ojú òbí náà kékeré kákan sọ pé ìràwọ̀ ló rọ̀jù lásán ó sì di wàhálà ó sì di wàhálà gbogbo àwọn nǹkan tó bá ti gbẹ́tọ̀ Allah subhanahu wa ta'ala á gbọ́dọ̀ gbé fẹ́ lómi ẹ̀tọ́ agbára láti ṣe nǹkan bẹ́yà láti ta burúkú yẹn ni láìpọ̀júwé láti fara nìyẹn ni àbẹ̀bẹ̀ pé fẹ́lò míì lágbàjá olè fẹ́ báyìí fúnyà olè fúnyà kó láyé lágbàjá lè ní kí wọ́n rí pé ẹ̀tọ́ kárí pé ẹ̀ kárí jẹ kárí mú àgbọ̀dọ̀ pé fẹ́lò míì lẹ́yà lọ́sùn àná wọ̀ dáadáa kọ́dà ẹ̀tọ́ pé ẹni tó mọ nǹkan tí ó pamá tí ó ṣẹlẹ̀ lọ́la àbí tó ti ṣẹlẹ̀ kọjá tó dáàmàgbà tó ṣẹlẹ̀ káwá lẹ́nìkan bẹ tó lẹ́tọ̀ tó Allah subhanahu wa ta'ala àgbọ̀dọ̀ bí ẹ̀tọ́ fún ẹ̀dá mi òun náà ló pàtó jẹ́ pé gbogbo àwọn a máa fojú wo nǹkan kékeré torí kó ti wọ́pọ̀ láwùjọ wa tó sì tóbi níwájú Allah subhanahu wa ta'ala nǹkan tọ́nà ọba àlejò ọlá ní kí yẹn mú ẹ̀tọ́ rẹ̀ tí ó sì lọlé gbé fún kàmílẹ̀ Allah subhanahu wa ta'ala ẹ̀rí olàwà fi ń fa ẹ̀yọ̀ láwùjọ wa ẹ̀yìn àmàlọ́lẹ́ àwọn tí ń yẹ nǹkan wò òun lẹ́nu bí nǹkan fi ń jà fa òun náà lẹ́nu bí fi ń jẹun òun lẹ́nu bí fi ń lò gbèsè ayé ẹ̀yìn yóò máa tẹ́ ipẹ̀ yóò bá yín yẹ wò ẹlòmí ó tẹ̀ ni wọ́n

tó jẹ́ pé àìwá gbé ẹ̀tọ́ rẹ̀ fún à yóò fà bínú rẹ̀ àìwá gbé ẹ̀tọ́ rẹ̀ fún yóò fà ìyà tó bá jẹ́ ọ̀gbẹ́dà lùkìyàmá tẹ́yàn bá wá gbé ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala fẹ́lúmí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala irú eléyìí tó bá jẹ́ ọ̀gbẹ́dà lùkìyàmá ọlọ́ọ̀bá àlekẹ́ láti sọ tí ó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ tó bá jẹ́ nínú al-Qur'an ó ní inna Allaha la yaghfiru an yushraka bihi gbé ẹ̀tọ́ rẹ̀ àwọn tó bá ti yàtọ̀ sí pé ìgbẹ́tọ̀ rẹ̀ fẹ́lúmí ọlọ́run ni ó ṣe nǹkan kò ṣe ẹ́n ọlọ́run ni ó fi nǹkan ilẹ̀ kò fílẹ̀ ọlọ́run ni kó yàtọ̀ sẹ́bọ ẹ́n ọlọ́run ni ṣe nǹkan báyìí kò wá ṣe ẹ́n gbẹ́yà ń ti jàmbá lápòjú ẹ̀ ń sàbòsí ó jalè ó ṣe zina gbogbo àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ báyìí ó parọ́ ẹ́n ó mú nǹkan oníkan gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ́n àwọn tó kéré sẹ́bọ nu tó bá àmọ́ èèyàn ní ti gbére nínú náà tó bá fìyà jẹ̀yà tó eléyìí òun náà ní nǹkan tó jẹ́ ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní kí ọlọ́run wá sí ẹ̀tọ́ yìí kò sí lẹ́tọ̀ fúnra rẹ̀ lásán ó tún wá fáwọn náà lẹ́tọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ fún Mu'adh bin Jabal pé wa haqqul ibadi ala Allah ẹ̀tọ́ táwa náà ní lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹ̀yẹ tó jẹ́ pé ọlọ́run bá àlekọ́ lá tí ní kí ni Allah yu'adhiba man la yushriku bihi ẹ̀tọ́ tọ́lọ̀ ọba táà náà lọ́dọ̀ ọlọ́ọba àlekè ọlá táwa náà máa retí lẹ́yìn bàtà bá ti fún lẹ́tọ̀ọ́ rẹ̀ òun náà ni pé kò ní fìyà jẹ ẹni tí ò bá ti pa nǹkan kan ní ìpapọ̀ mọ́ ẹ̀yà ọba fi ń lo ayé lónìí àwa ń retí ẹ̀tọ́ wa lọ́dọ̀ ọlọ́run à ń retí àlìjẹ́nà à ń retí kọ́lọ̀ ọba àlekè ọlọ́mọ fìyà jẹ wa à ń retí kọ́lọ̀ ọba àlekè ọlọ́sẹ̀ dáa fẹ́ fún wa ẹ̀ àmọ́ àwọ̀ òfun lẹ́tọ̀ọ́ rẹ̀ bó ló ti rọrùn ká mọ́ rẹ̀ káwa á máa kà pé túláàsì ní fáwa kó òun kó fi kí kó mú alẹ́tọ̀ọ́ wa ẹ̀rí pábòtì àbòjúlálá lélẹ́yìn so ọmọ nìyẹn ń ṣàbòsí ẹ̀yìn fún Allah subhanahu wa ta'ala tó ti wá àwọ̀ wá sí kíni àwà fún ní ẹ̀tọ́ tiẹ̀ ẹ̀wà rí nǹkan tá ń pè lẹ́tọ́ tá a sọ fún ara yìí wípé ọlọ́run ọba àlekẹ́ láti ọba ṣe fún ajé kó ṣàbòsí fún wa nú ọlọ́run ọba àlekẹ́ ní ṣàbòsí fún ẹ̀rú ẹ̀ òun náà ni pé kó mọ́ fìyà jẹ ẹni tí ò bá ṣe kíni ẹni tí ò bá pa nǹkan kan mẹ́pàá pọ̀ àwọn nǹkan mí ìbẹ́ta àwọn àwọn pè lẹ́tọ̀ọ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí ẹ̀ wọ́n ti ń kó nínú Islam ọ̀pọ̀lọpọ̀ àwọn torí ẹ̀ àwọn èèyàn torí ẹ̀ wọ́n láwọn kẹ́rin tọ́lọ̀ ọba àlejọ́lá ẹ́ àríwìsí right àríwìsí tọ́lọ̀ fún alárìsìkì kìí right privilege ni ẹ́ ẹni tó bá wù ló lè fún kọ́lọ̀ ọba àlejọ́ló fún alálàáfíà right ẹ́n privilege ni tọ́lọ̀ ọba àlekẹ́ lọ́wọ́ á fún ọ lẹ́yìn owó tó ló tó ń béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n náà wá ló dáṣẹ́lẹ̀ òní kírun wá ẹ́n ọlọ́wọ́ ọba àlekẹ́ lọ́wọ́ fún lálàáfíà wọ́n náà wá ló bínú tọ́lọ̀ ń pè àdákùnkí àdábàlàáfíà fún lálàáfíà náà ẹ́n gbogbo orú àwọn nǹkan ẹ̀yìn kìí ṣe túláàsì ló yọ ọlọ́ọ̀bà àríkíọlá kó fún ọlọ́wọ́ kìí ṣe túláàsì bọ́lọ̀ọ̀bà àríkíọlá kó fún ọlálàáfíà kìí ṣe túláàsì bọ́lọ̀ọ̀bà àríkíọlá kó fún ọlọ́mà kìí ṣe túláàsì fún ọlọ́ọ̀bà àríkíọlá kó fún ọlẹ́bí gúngùn kìí ṣe túláàsì bọ́lọ̀ọ̀bà àríkíọlá kó ṣe gbogbo àwọn nǹkan yòròyòrò ayé tá a máa béèrè yìí kèétú láti ní kó kọ́lé fọ́nà ọba àríkẹ́lá kèétú láti ní kó ra mọ́tò kèétú láti ní kó fẹ́yàwó kèétú láti ní kó gbé ìfẹ́fẹ́ dáadáa sí láyé ẹ̀yìn fọ́nà ọba àríkẹ́lá èyí tó jẹ́ ìwọ̀ wa lọ́dọ̀ ọlọ́ọba àríkẹ́lá tó jẹ́ pé kò ní fi dùn wá òun náà ní òun náà ní kó mọ́ fi àjẹ wá táà bá ti pa nǹkan kan nípa pọ̀ mọ́ àbíkálọ̀ lè gbọ́ àgbọ́yé eléyìí láyé táà bá gbọ́ àgbọ́yé ẹyẹ èyí ó ẹ̀yẹn tó bá ti jẹ́ ọ̀gbẹ́dà lè yá máa yóò bá ìdìnnà ọmọ ọba àdìjọ lápàdé ẹ̀wọ̀ àwọn èèyàn rò pé láìsí lówó ní ẹ̀yìn tí ò bá wá rówó yóò lówó ní síwájú ẹ̀yìn yóò lówó jáde tọ́rọ ara wọn yóò lè sẹ́só ẹ̀yìn nítorí nǹkan tí èsè ráìsì ẹ̀yìn yóò sì lọ lè fi dékíní yóò sì lọ lè fi kọlu ráìsì tọ́lọ́ ọba àlejò láìsí privilege ẹ̀yìn ẹlòmíì ò torí pé wò bímá ẹ̀yìn wọn ni kó lọ lè wẹsẹ̀ nìkan wọn ni kó lọ lọ yọ ọ̀sùn nìkan ẹlòmíì ò torí pé ọjà àwọn ọ̀tà wọn ni kó wẹsẹ̀ kan lágbo kan òru wọn ni kó wọn fi níkan para wọn ni kó fi kíníkan sí tọ́ọ̀bù rẹ̀ wọn ni kó rí kíníkan mọ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìgbé ẹ̀sọ́ ẹlòmí fọlọ́run ìgbé ẹ̀sọ́ Allah subhanahu wa ta'ala fẹ́lómi so àfikáṣí wà lọ lè sọ́ra láàrin nítorí pé eléyìí nìkan òun náà lọ́wọ́ bá ní pẹ̀lú kò ní fèrè rẹ̀ jiyàn àwọn náà ká gbé sínú làákàyè wa ẹni táwa lẹ́kọ̀ọ́ tá a ṣe fún ẹni tá à ń ṣe jíjẹ tá à ń ṣe mímu fún àgbà kankan lọ́wọ́ rẹ̀ afúnilégbé afúni gbogbo ẹ̀ kó wá jẹ́ pé nǹkan tó yẹ kó ṣe fáwa tí wọ́n lọ lè ṣe fẹ́lómi ọlọ́ọ̀bá àdìkẹ́lá ṣe àpèjúwe ogun anú Al-Qur'an ó ní àpèjúwe ẹni tí ń pa àkàmìmọ́ ọlọ́ọ̀bá àdìkẹ́lá òun náà ní àpèjúwe ẹrú tó jẹ́ pé olówó rẹ̀ ní fún ní jíjẹ olówó rẹ̀ ní fún ní oníṣogbo nǹkan tí ń fẹ́ fún àmọ́ngbà tó bá ti wá ṣiṣẹ́ tó ṣiṣẹ́ lọ tán yóò àkó yóò àlọ́lẹ̀kó bẹ́lòmí yóò àkó lẹ́kó fún bẹ́ẹ̀ tó jẹ́ nípọ̀ wọn yóò àlọ́kó fún ọlọ́ọ̀bà lè kí ọlá ẹ ọlọ́wọ́ bá tó dá wa ń tẹ̀sọ́ wa fún wa ń ogun ẹ̀ wa àwa ń gbé ẹ̀sọ́ rẹ̀ àwa lọ lè ju tẹ́lómi tó látara àdé eléyìí gbogbo àwọn nǹkan tí ó bá ti wa ká sọ́ra fún ká jìnà sí òun nìkan náà ni ká máa bẹ̀ òun náà ni ká gbọ́ kẹ́tẹ̀ òun náà ni ká gbà pé ń ṣe gbogbo nǹkan fún wa a bá rí ká gbà kóun ló ṣe fún wa ní bá rí náà ló fi ṣe fún wa èyí ká má gbé ká má kọ́lá káwọn fi tùtara pé yákan ní ojú tí ní lárí káwọn fi tùtara pé yákan ní ojú rọ́wọ́ mú gbogbo orú àwọn nǹkan wọ̀nyí nǹkan tó burú jáì ní ìgbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá lè jọlá fún ẹ̀dá mi bàtà nàbí sallallahu alaihi wasallam wá sọ pé fún mahal mahal wá sọ pé afara ubashiru bihi nas ìlà nàbí sékin lọ lè fún àwọn ẹni ròdù ní pàǹkà tó sọ yìí ẹ mahal ó jábà fẹ́ nìkan kan o fayattakilu kọ́mọ́ wá kíni kọ́mọ́ wá wọ́n wá kọ́lẹ̀ wọn ò ní máa ṣe àwọn tẹ́ dáadáa mi wọn ti rò pé ah tí ìbá ti tẹ́bọ̀ èyí ti nǹkan mi ìjà tí ìbá ti parí tẹ́bọ̀ tẹ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala òun ni ẹbọ nìkan wọn máa sá fún wọn ní máa sá fún àwọn àbàjẹ́ mi wọn ní máa sọ fún wa. Mu'adh bin Jabal ìgbà tó tó sọ hadith yìí jáde gbogbo ìgbà tó lò láyé lẹ́yìn ànẹ́bì kò sọ bẹ́ẹ̀ nìkankan nígbà tí wọ́n múra tí ó kú ló fi wá wo pé ah kó wá kú kó òun gbé hadith yìí lọ tẹ́lẹ̀ kó òun ní gbọ́ òun ló fà á tí Mu'adh fi wá sọ hadith yìí jáde

Ipe látara di léyìí ẹ̀ wọn fẹ́ kí ìyá rẹ̀ ní ọmọ ju kan lọ láyé ni wọ́n ní ìpinnu ni pé ọmọ kan òun náà ló gbẹ ìyá wọ́n wá fẹ́ ẹni yìí wọ́n àfáàrí nítọ̀ àbíká àwọn tètè múra nítorí pé gáàbù tí wọ́n fi mẹ́rin ló ti ní àwọn ọmọ ìyá rẹ̀ ọwá kọ àwọn mẹ́ta ní gáàbù tí wọ́n fi ní ti ní pé múra ẹ̀ nígbà tó wá kó kalẹ̀ tán tó kó kalẹ̀ tán ẹ́ bó ṣe lé lẹ̀ tán òun náà ní ẹni ìdíkò olè lọ padà sí à kí lẹ́ńtà ìbá wọn sọ yìí káyìn kò ní ẹ̀yìn kò ní pírọ́blẹ̀mù ni aláìwé sọ wá bá wọn ẹ̀yìn ò ní pírọ́blẹ̀mù ẹ̀mí nǹkan ti ṣe yìí ni ọlọ́run ní ti nǹkan sí èèyàn tó bá sí èèyàn ọlọ́run ni ẹ̀ tó so imani ìjẹlá ó bá imani lára rẹ̀ irú nǹkan báyìí ní ti kò bá imani lára ni yóò pé eh ikú eléyìí gbogbo tó bá ní olóòlè wáwá ó náà ní ọmọ lọlẹ̀ wáwá so látara di eléyìí ẹlákùn ẹjẹ́ ká sọ́ra fún gbogbo àwọn nǹkan báyìí kí ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ọmọ sáà sàánú wa ọlọ́run bá dìkẹ́ ọlá kó sí wálé tí gbódodo tí ó tẹ̀lé kó sí wá ní ẹrú tí ó ma ìbàjẹ́ níbàjẹ́ tó ti jìnà sí ìbàjẹ́ innahu waliyyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala muhammad wa ala alihi wa sahbihi wa sallam wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk